إن الحمد لله تعالى نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọlọ́n lẹ́yìn náà mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí tòdodo àyàfi Allahu Ta'ala ọba tí ò pé méjì bènlé mẹ́ta mo sì jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ní kí àtọ́lọ́lọ́run kò máa bá àti ẹ̀wọ̀n ara rẹ̀ tí ó máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ìyàwó àná rẹ̀ lẹ́yìn ilé akíra wa ní kìkì tí islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àkọ́kọ́ mo tọrọ gáfárà pé lẹ́nujọ́ mẹ́ta yìí mo ní admonition yìí àṣé ẹ rí i pé <clears throat> mo sọ wípé mo rìnrìn àjò mo travel lẹ́nujọ́ mẹ́ta yìí mm, mo rìn àwọn ìrìn àjò kan mo rìn àwọn ìrìn kan àti àwọn nǹkan kan kò jẹ́ kó rọrùn fún mi láti ṣe àǹkà àwọn hadith yẹn bó lẹ́pẹ́ àwọn ní ìgan orí ìrìn àjò náà mo ti kà tí mo ti ṣàlàyé ẹ̀ etí àka kẹ́yìn ní hadith ẹlẹ́kọ̀ọ́kànlélógún ẹlẹ́kọ̀ọ́kànlélọ́gọ́ta hadith number sixty one ṣùgbọ́n béèrè kan wáyé nípa ẹ̀ òun ni mo fẹ́ ṣàlàyé insha Allah ta'ala láàárọ̀ yìí nípa sínsín pé ìjà lè sín lórí ìrun Ah, àmì astagfirullah pé tá a bá sin lórí ìrun ìjà lè sọ pé alhamdulillah tó bá ṣe alhamdulillah ṣe tẹ̀símítò àápìsì tí wọ́n sọ yìí ìyẹn ni pé ṣáàṣì yarhamukallah fún ẹni tó sìn yẹn ṣé òun náà ó tún dáhùn pé yahdikumullah wa yuslih balakum ni inshallah ta'ala lágbìyànjú láti dáhùn <clears throat> alákọ̀ọ́kọ́ ni pé sínsín lórí ìrun kì í ṣe nǹkan tó mọ̀ ẹ̀dá ádámọ̀ tó ní kápá lórí ẹ̀ <clears throat> torí pé kásín <clears throat> ó máa ń wá fuji atan ó kàn máa ń wá lójijì ni ẹni tó mọ ẹni tó ń ṣokùnfà sínsín gangan bó ṣe rí ni Allahu Ta'ala tó jẹ́ ẹlẹ́dàá wa tó tún dáńtà ń pè ní sínsín. lóòótọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ oníṣègùn àtàwọn ẹlẹ́kọ̀ọ́ nípa ara wọn lè máa ṣàlàyé òun eléyìí ló fà ní ìtawà náà mọ̀ nínú tẹjiriba ìyẹn ni pé nínú ìrírí tí ata tó bá fún èèyàn nímú èèyàn máa ń sìn tí àwọn nǹkan míì bí àwọn oògùn ẹ̀fọn tá a fi sílé àbá àwọn òórùn koríko míì àbí tí eruku bá kù sí wa mú àbá àwọn nǹkan míì ó máa ń fa sínsìn òun làwọn apá kan náà afa àti fi ṣàlàyé bólẹ̀ pé mi sọ àlàyé yẹn nígbà tí mo ń ṣàlàyé ọ̀rọ̀ sínsìn yẹn náà àgbègbè <laughs> yẹn pé àlàáfíà gangan ni sínsìn pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sínsìn ọlọ́run bá nífẹ̀ẹ́ sínsìn ní hadith ọlọ́run bá lékè ọlọ́run nífẹ̀ẹ́ sínsìn ṣùgbọ́n kò fẹ́ràn àtàsáwùbò ní yíyán ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí yíyán ṣùgbọ́n nífẹ̀ẹ́ sí kíni ó nífẹ̀ẹ́ sínsìn inna Allaha yuhibbul tass wa yakrahut tasawub hadithi tó wà nù sahih al-Bukhari wà nù sahih ti imam al-Bukhari insha Allah ta'ala. Naam. nítorí àsìkò ẹkọ àkọ́kọ́ tá a mọ̀ ni pé tá a ni pé kéèyàn sín kì í lórí ìrun nítorí pé àní lórí rẹ̀ àní lórí ẹ̀ rárá la yukalifullahu nafsan illa wus'aha wattaqullaha mastata'tum ẹlẹ́ẹ̀kejì ó ní pé a fi aṣọ wa wa tàbí aṣọ tàbí aṣọ ìléwọ́ tá à ń pè ní handkerchief tàbí toilet roll hmm, tàbí kí ni wọ́n máa ń pè kí ni tá a fi nùwọ́ wọ̀nyẹn ká ní sápò gan tàbá ti ní sápò ilé ìmọ̀ sábà ṣẹlẹ̀ náà láwọn orílẹ̀-èdè <clears throat> táwọn èèyàn ti máa húkọ́ dáadáa tẹ́lẹ̀ ń pọ̀ kẹlẹ̀ ń bẹ̀ pàápàá bóyá pọ̀ òkè ọ̀yà nàìjíríà àwọn tẹ̀ máa ní agolo tọ́ ní mọ́ṣáláṣí tẹ̀ bá kẹlẹ̀ ń bẹ̀ sínú yẹ̀pẹ̀ tí wọ́n ó mì tájà àwọn orílẹ̀-èdè míì kálukú wọn ti fi àwọn Ah, aṣọ ìléwọ́ tàbí tọ́lẹ̀tì òun ti fi lé tí ń fi pelebe sí àpò ó dà káwa náà máa ń ní tàbí handkerchief ká bá fẹ́ sín ká gbé ọwọ́ wa tí ò bá wá sí yẹn ká fọwọ́ wa ká fi bo ẹnu wa ká fi bo ẹnu wa tàbí ká faṣọ bò èyí tá a sọ yìí wà ní hadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam sunan abi dawud ni àdìsí yẹn wa Sheikh al-Albani rahimahullah rahmatan wasi'a àwọn sọ̀hárì nínú sọ̀hí abi dawud àdìsí Abu Hurairah ní sallallahu alayhi wa sallam qala ó ní kana rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí kàtọ́ lọ́lọ́run bá ń bẹ́ẹ̀ fún ó jẹ́ ní tó ṣe pé ìdá àtọ̀sà tó bá sín wádọ̀ àyádàhú yóò gbé ọwọ́ rẹ̀ áwùsáwùbà tàbí aṣọ rẹ̀ aláàfin ìs yóò fi sì bo ẹnu ẹ̀ wà kọ́ fàdọ̀ yóò gbélé ẹnu ẹ̀ wà kọ́ fàdọ̀ yóò fi bo ẹnu ẹ̀ àwọn gbọ́dọ̀ bí ha sọ̀rọ̀ tahu tí yóò fi wá rẹ ohun yẹn lẹ́sìn àgbẹ̀ tẹ̀yìn bá sí yóò pariwo ṣáà ṣùgbọ́n tẹ̀yìn bá ti mú aṣọ èèyàn tẹ̀yìn ọ̀rọ̀ àfi nígbà tẹ̀yìn ti rí pé òun ti fẹ́ sìn yẹn yóò kàn ọ̀rọ̀ àfi bo ibi ẹnu ẹ̀ báyìí ẹ pé yóò bomú tí òfin ní ríbi sín jáde o bọ́dá ẹ aṣọ yẹn fẹ́ yẹn kàn lè fi bo tó yẹ pé tí sísìn yẹn bá jáde yóò jáde síbi aṣọ yẹn tàbí síbi yankachifu tá a mú dání tàbí tọ́lẹ̀tì yẹn so ohun yẹn ó tún wá lọlẹ̀ wọ́n ní bí ànábì sallallahu alaihi wasallam tó wọ́n ń ṣe nìyẹn ilé ìjẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ táwa náà ó ní tí a bá lọ sí mọ́ṣáláṣí ǹjẹ́ àwa lè sọ gbólóhùn alihamdulillah hadith kan wà nù sahihu ti al bukhari rahimahullah rahmatan wasi'a hadith yẹn jẹ́ <clears throat> hadith number seven hundred and ninety-nine nínú sọ́yọ́ al-Bukhari àdé seven hundred and ninety-nine ah, àdéhùn yẹn ah, àdéhùn rifa'a bùnú rọ́ọ̀fìn azuraki kọl kúnnà yà ọmọ nusọlì wàrà ànàbí sọlọlá àlùwàsílà ó ní àwa níjọ kan kírun lẹ́yìn ànàbí wa muhammad sọlọlá àlùwàsílà falamma rọfà àrọ ọsà ó mìíràn nígbà táwọn bíi gbórí kúrò ní rúkú hmm, tí ṣe sáma Allah kọ́ọ̀lá eh, sami Allahu liman hamida ó wá sọ pé sami Allahu liman hamida bá ṣe máa ń sọ yẹn kọ́ọ̀lá rajulun wara'ahu arákùnrin kan wá sọ lẹ́yìn ànábì ó sọ pé rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi falaman sarafa ìgbà tó sọ gbólóyìn falaman sarafa gbàtà ànábì wá kírun tán tó sálámà kọ́ọ̀l ànábì ní mọ́nìlì mọ̀tàkàlì kálẹ̀ tó sọ̀rọ̀ yẹn yá tó ń ṣe sàmì aláwọ̀ muhammed kọ́ọ̀lá anẹ́ arákùnrin yìí tá à ń pè ní rìfá àbùn rọ́ọ̀fin yìí àzùrọ̀kì yìí ó ní èmi ni kọ́ọ̀l ànábì ní ra'aytu bid'atan wa salasina malakan mo rí àwọn màláìkà tó lé mélòó kan lọ́gbọ̀n wọ́n lé mélòó kan lọ́gbọ̀n yabtadirunaha ha ayyuhum ha awwal gbogbo wọn ni wọ́n wò kó sáré pé ó gbólóhùn tó sọ yìí ẹgbà wa mi pé tí yóò gbé lọ sánmà hmm, sáré yẹn pé tó sọ yìí náà hadith yìí kò hàn bí ẹni yẹn sìn ni tá a bá wo hadith yẹn ti ibn hajar al-asqalani nínú fatihul bari rahimahullah rahmatan wasi'a ó jẹ́ kó yé wa yẹn ni nínú rìwáyà tìta ni nínú rìwáyà nasa'i afáwa <clears throat> ibn hajar al <clears throat> rahimahullah rahmatan wasi'a ó jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé nínú rìwáyà nasa'i àti tàwọn míì o yẹn fi sọ hamdan kathiran tayyiban mubarakan fihi òmò wa ń bẹ òní òní thumma istadalla ala dhalika bima rawahu an-nasa'i wa ghayruhu an kutayba an rifa'a bin yahya az-zurqi an ammi abi'i معاذ بن رفاعة عن أبي قال صليت خلف نبي صلى الله عليه وسلم فأطست فقلت لي ó ní mo kírun lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam mo sì wá sín fakultu mo wá sọ pé alhamdulillah so ó fi hàn pé tá a bá sín lórí irun n ta fàyọ pẹ̀lú hadith yẹn ni pé a ṣe gbólóhùn alhamdulillah lábàs kò burú rárá a sọ gbólóhùn alhamdulillah ǹjẹ́ àwa tá a wá gbọ́ <clears throat> bó ṣe alhamdulillah jáwọ́ ṣe yarhamukallah èyí tó bá mu ni pé àní ṣe alhamdulilah àdàkẹ́ eléyìí hàn nínú hadithi ti alimam muslim rahimahullah rahmatan wasi'a ní báàbù tahrimil kalam fi sọláàtì wà eh, ma kana min ibahatihi ah, tabawa hadith number one thousand one hundred and ninety-nine yóò lọ bọ́ sí hadith number five hundred and thirty-seven ntarkim yẹ kó tó wáyé pé amúsọ̀rọ̀ muslim láti hadith number one gangan nu sọ̀rọ̀ muslim yóò jẹ́ one thousand one hundred and ninety nine ṣùgbọ́n ní kìtáàbù yìí yóò máa jẹ́ hadith five three seven five three seven yẹn ló máa rọrùn jù láti tètè rí number thirty three ń bẹ ah, hadith yẹn <clears throat> wọ́n ní arákùnrin tá ni ń pè ní mọ̀ áwìyà bónú làhákámi àsùlámì kọ́l ó sọ pé báyìí náà ana usalli ma'a rasulillahi sallallahu alaihi wasallam nígbà tó ń kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam èdè àtọ̀sà rajulun minal qawm ọkùnrin kan wá sín nínú àwọn tí ẹjọ́ ń kírun bẹ́ẹ̀ fakultu olóhùn wa sọ wípé yarhamukallah ta ló sọ pé yarhamukallah yẹn muawiya bónú lè hakam asulami ẹ̀kọ́ táwọn ẹbí ti kọ́ wọn ni pé téèyàn bá sọ sín tó ṣe alihamudulilayi ká sọ pé yarahamukallah ìgbà tọkùnrin yẹn wá sín òun wá ní yarahamukallah faromẹ́ẹ̀ni lè kọ́ òmu bí àbísọ́ọ̀rì àwọn yẹn wá bẹ̀rẹ̀ lórí ìrìn ìrìn yẹn wá ń fojú wọn dojú bò òun mi ní fẹ́ tuntun pé wọ́n ń fojú burúkú wò wọ́n ń fojú nà wọ́n ń fojú sọ̀rọ̀ fún un fakultu wàfókèlà òmìyà wàfókèlà òmìyà máa ń ṣàánú kan Hmm? kí ló dé èyí ti ṣe gbogbo yẹn wá dojúbò mí báyìí tanzoro na ìlàyà tẹ́ dojúbò mí fàjà àlù yàtìrìbù na bíi àìdí ìmàlà àfọ̀kọ́ọ̀dì ìm ìgbà tó ń sọ bá ń tán <laughs> lórí ìrun subhanallah <laughs> lórí ìrun ló ti sọ pé ah, kí ló dé tẹ́ ń wò mí báyìí ẹ ṣáà dojúbò mí kí ló ṣe yín ó ní wọ́n wá bẹ̀rẹ̀ sí fi ọwọ́ wọn lu ìtàn wọn àwọn sàbẹ̀ yòókù wọ́n lu ìtàn pòpòpò fàlámọ̀rọ̀ àìtùhùn ìsọ̀mìtú náà ìgbà tó ń wá rí pé wọ́n ń dáhùn lákẹ́ ni pé kò ń dákẹ́ àti hmm. ní sàkàtà òun ò sọ nǹkan kan mọ́ falamma salla rasulullah sallallahu alayhi wa sallam ìgbà táwọn náà bí kírun tán sallallahu alayhi wa sallam fàbí àbí wà wà omi ó ó ó ma ra'aytu mu'alliman qablahu wala ba'dahu ahsana ta'liman minhu hmm. ó ní mo fi bàbá àti ìyá mi mo fi jìn ìrìn olùkọ́ kan ṣáájú ànábì wàlà bàdàwò àbílẹ̀yìn ànábì àásánà tààlí mọ́mìnà tó lè tó mọ̀yàn kọ́ tó ànábì kéèké tó mọ̀yàn kan ju ànábì lọ́hùn kéèyàn kéèyàn kọ́ ni lẹ́kọ̀ọ́ kò sẹ́ni tó mẹ́ni kéèyàn kọ́ lẹ́kọ̀ọ́ tó ànábì fáwọlọ́ òun fi aláwọ̀ búra ọlọ́run búra máa ká àárọ̀ ni ànábì ò kó ń papá mọ́ra kò lè mọ́ wàlà dọ̀rọ̀ bá ní kò lù òun wàlà ṣàtàmẹ́ni bẹ́ẹ̀ ni ò sì bùn kọ́ọ̀l ànábì ní inna hadi ìsọ̀lá òórí ìrun yìí tàǹkì yìí láyé slow fi àṣẹ òun kò sí nǹkan kan tó tọ́ ta lè ṣe nù ọ̀run tó bá mu ní nkàlá mi náà nínú ọ̀rọ̀ àwọn èèyàn kò sí tí ó tún ṣe nù ọ̀run yẹn pé ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí àwọn tá a ti mọ̀mọ́ àlẹ́wọ̀mọ̀ mẹ̀ṣọ́rọ̀ nínú ọ̀run gbólóhùn allah akbar sami alahu ni hamida rabbana alhamdulilayi gbólóhùn tá a sá máa sọ lóorun tá a ti mọ ọ̀rọ̀ mi inú ọ̀rọ̀ mi èèyàn tá a bá sọ kò bá mu innama huwa tasbih irun tá à ń ṣe ń wa takbir allahu akbar wa qira'atul a àti ń ṣe àǹkà quran ó àwọn kàmọ́ kọ́lá mi ṣe sọ kultu èmi wá sọ pé ya rasulullah eré òjíṣẹ́ ọlọ́run inni hadithu aadi bi jahiliya ah èmi ṣe gba islam ni ẹlẹ́bọ̀ ló wákọ̀dì já Allahu bil Islam ọlọ́run sì mú Islam wá wa inna minna rijalan ya'tuna al-kuhan ó máa ń bẹ́ nù wa àwọn èèyàn kan tí wọ́n máa ń lọ ń bá àwọn alágbègbà àwọn èèyàn mi wò hmm? qala fala ìwọ mọ́tẹ̀ má lọ ọ̀dọ̀ wọn má lọ yẹ nǹkan wò qala wa minna rijalun yatatayyarun ó sì ń bẹ́ nù àwọn èèyàn wa tí wọ́n máa ń ṣe tìyàrọ̀ hmm, lọ́dọ̀ wọn lè Yorùbá oríṣiríṣi nǹkan etí bí kéèyàn máa wá àyàn lọ kó fẹsẹ̀ sí kọ́ kó lòun ò ní bá ń lé irú àwọn ìyá tó máa ń lọ sí ọjà hmm, bóyá ọjà oko àbọ̀jà mi láàárọ̀ kùtùkùtù kọ́dà táwọn ọkùnrin náà wọn ò máa retí kọkùnrin ó pàdé wọn tí wọn bá ti lọ tó bá róbìnrin wọn padà ni wọn gbà pé táwọn bá pàdé obìnrin lọ́nà àwọn ò ní tà tàbí ọjọ́ yìí ò ní san wọn wọn bá ti wá rọ́kùnrin wọn sàrẹ́ ajé rẹ o hmm, ajé rẹ o àwọn míì náà ń bẹ wọ́n máa ń sọ tí wọ́n bá fẹ́ ṣe wọn lọ́wọ́ wọn ni ọkùnrin ni kò ṣe àwọn lọ́wọ́ ẹlòmíì máa ń wò pé ẹ mọ̀ fi ṣéǹjì ṣẹ̀hún lọ́wọ́ yẹn ni pé ẹ mọ̀ tó bá fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ gba ṣéǹjì yóò bínú pé ajẹ́ pé lónìí o òun ò ní rí ṣéǹjì ṣẹ́ nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm, nígbà kan iye kan wà tó ń pè ní kowé tó bá ti tó bá ti ké kówé kówé tí o bá ṣẹ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ múnà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ló fẹ́ ṣẹlẹ̀ yẹn àbí tó bá ṣẹ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ sí i ẹlòmíì tó yín bá ń kún lóko yóò lóun ti lálejò nílé nìyẹn àlejò kan ti ń béèrè òun nìyẹn bóyá ẹyà àṣàfò òjijì ẹ kọjá lórí èèyàn oríṣiríṣi ìlú kọ̀ọ̀kan ló láwọn nǹkan wọ̀nyẹn nǹkan kan fẹ́ ń bẹ̀ ni pé àwọn nǹkan wọ̀nyí òun ń pè ní omen lédè òyìnbó ti rí nǹkan kan yóò nítumọ̀ anábìwá Muhammad alayhi wa ó wá ń sọ fún ọkùnrin pé dáàkà ṣé òun yẹ jìdú náà ó fi sùdó rí eléyìí máa ń lọ nígbà àyà àwọn tí wọn bá ti rí ni fàlà ayẹsùn dáhùn mọ̀jẹ̀ kò lè dá nǹkan kan padà mọ̀jẹ̀ hmm? ó dá èrò tiẹ̀ padà kò sì lè dá nǹkan kan padà wọ́n fàlà èèyàn fẹ́ travel sí èèyàn wà lọ́kùnrin pàdé tàbí èèyàn fẹ́ lọ ibì kan obìnrin lèèyàn pàdé máa lọ tiẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ibi tó ń lọ ànábì fi kọ́ wa ní táàwì tá a bá fẹ́ jáde bisimilahi tawakkaltu ala Allahi wàlà hawla wàlà quwwata illa billah ànábì lẹ́yìn tó bá sọ pé lóyìn ọlọ́run ọba yóò dáàbò bò kúrò níbi aburú gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀dá ìjọra títí tí ó fi padà wálé ẹ̀ ló tó wá kù tó bá jẹ́ pé ó fẹ́ tíráàmù ni aláwọn anábì ti kọ́ wa nínú wa sọ allah akbar allah akbar allah akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu mukrinin wa inna ila rabbina lamunqalibun allahumma inna nas'aluka fi safarina hadha albirra wattaqwa wa min al'amali ma tarda allahumma hawwin alayna safarana hadha wa twi 'anna bu'dah Allahumma inna na'udu bika min wasa isafar wa ka'batil banzar wa su'il munqalab fil mal wal hal Allahumma anta sahibu fi safar wal khalifatu fil mal wal hal ẹlẹ́rìn oh, ó ti gùn jù mo máa mọ̀ kà náà ni torí mo fẹ́ kẹ́ lómi ò sọ pé áá ah, ó ti gùn jù kó gùn jù kankan rárá bó lè ní ṣe mọ̀ tó bá gùn àáfà lẹ́yìn hmm. ṣe bá a jókòó ti ta àkà náà ni ìwé hisnul muslim ìwé kan wà tó gbajúmọ̀ tá à ń pè ní hisnul muslim wọ́n tún sí yorùbá Eh, ìwé àdúrà odi ìṣọ́ mùsùlùmí ó wà léèbó náà citadel of the believer wọ́n tún tù sí Fortification of the muslims ṣùgbọ́n ètò jẹ́ kí citadel of the believer gbajúmọ̀ ni pé transliteration ó wà ń bẹ̀ kéwù yẹn tí ó bá mọ alif bàtà arabic script wọ́n fi roman script kọ kéwù yẹn òun ló jẹ́ kó gbajúmọ̀ ju fortification lọ tí ì bá ṣe ẹ̀tún mọ̀kán náà wọ́n ń tù síbẹ̀ lọ́rọ̀ kan ṣá ejókòó tì mú dání tó bá ń travel tó bá ti fẹ́ síbẹ̀ kó kà á nígbà tí yóò bá fi kàkàkàkà tó bá délé mọ́ ká yóò dùn sórí yóò dùn sórí ọlọ́run ṣàánú wa tó lọ́rọ̀ kan ṣá anábì ti kọ́ wa ládùúgbà rẹ̀ lórí náà kí ni ó mọ̀ èwo ló fẹ́ rí kò sí rẹ̀ bá dénú ọkọ̀ ẹ̀rá wọn nàṣàrà ọ̀rẹ́ ọlọ́run kìíní kan ó yá kẹ́nìkan pé tẹ́mi bá ẹni tẹ́mi bá darí kó ṣàdúrà fún wa kó gbàdúrà àdúrà làwọn ọmọ ń gbà ọlọ́run awakọ̀ yìí bá ní wàá ẹ̀jẹ̀ jésù jẹ́ kó bogun ẹ̀jẹ̀ kẹ̀ inú ọkọ̀ ni ẹ́ mọ̀jẹ̀ fọ̀nà ṣègbó mọ̀jẹ̀ òfin gbé sọ̀nà ẹni tí ó bá jẹ́ nìkan tá a ti rí tí àmì ti wà lára rẹ̀ bá ní parẹ́ oríṣiríṣi rádaràda àwọn ẹlòmíràn wa máa ń bínú ní àwọn àfa àǹfọ̀ àwọn kírísítẹ́n ó yẹ káwa náà máa ṣàdúrà náà kọ́ jọ́gbọ́n ní ṣàdúrà fún èyí tí mo ṣe ju gbogbo ń tẹ̀ ń ṣe lọ mo ní kò ní a ti ṣe àwọn ẹ̀yìn sáláríwo àti oníṣẹ́ àárín mi hmm? àmọ́ wọ́n bá ní kéèyàn ṣe èèyàn lè kà sókè allah akbar allah akbar subhana alladhi sakhkhara la ẹgbọ́ torí náà fẹ́ gbọ́ torí náà kọ́ lọ́hún ṣàánú wa ó ti kà so gbogbo tí wọ́n ń pè ní omen yẹn mo rí kinní kan gbogbo ẹ̀ bí láàárọ̀ tí wọ́n bá fẹ́ ra abẹ́rẹ́ lágbà kan ó ní ìgbọ́dọ̀ sọ pé mo fẹ́ ra abẹ́rẹ́ mo fẹ́ ra okínní ò ní pè lábẹ́rẹ́ àtàwọn nǹkan bàbàbàbà àwọn míì tí wọ́n wà káàkiri àgbáláyé o so èyí tó wà ní àrọ́wọ́tó tèmi ní local area nìyẹn o gbèrò àwọn hòtẹ́ẹ̀lì kan mo gbàgbé nọ́mbà yẹn bóyá nọ́mbà ti nọ́mbà yẹn ṣá tí wọ́n bá ka ìwé kan tí wọ́n ń pè ní um, uh, Islamic monotheism Abu Amina Bilal Phillips um, tó kọ uh, fundamentals of tawhid fundamentals of tawhid ẹ jẹ́ ká wá wòyàn English ni fundamentals of tawhid Islamic monotheism Abu Amina Bilal Phillips nígbà tó ń sọ̀rọ̀ lórí ó sọ táwọn ìlú èbó. <coughs> tẹ́ pé àwọn òtẹ́ẹ̀lì kan mi ìrántí nọ́mbà yẹn fún àpẹẹrẹ ká ní nọ́mbà thirteen room thirteen wọn ò ní kọ room thirteen sí wọ́n wá fún thirteen yẹn wọ́n lè kọ twelve b sí wọ́n á ṣe lọ kọ fourteen torí ó wà jeans pé eh, nọ́mbà yẹn àtòríṣiríṣi àwọn nǹkan báwọn yẹn ó pọ̀ ẹja àwòwò yẹn àárí nítorí àsìkò ṣá sọ arákùnrin anábì wa sọ pé ìwọ pàtí wọn dà wọn lò kọ́lá ibùdó sọ̀bà fàlàyà sùdánù nàkùnmẹ́tì ó dá ọ padà níbi tó fẹ́ ṣe ó ní fàkúlìtù wà mí náà rìjálù yakutun àwọn nǹkan ń bẹ tí wọ́n tún máa ń fà láńlẹ̀ o anábì ní káànà nàbí yomi náà àmbíyá yakutu ó ń bẹnu àwọn anábì ọlọ́run tó máa ń fà lánàá fáwọn wá àfàkọ́kọ́ tọ̀ ó fàdà ẹni tó bá ṣe déédé ìlà rẹ̀ bó ṣe rí mi ọ̀rọ̀ wá pọ̀ lórí ilé mi nílé ṣàlàyé ẹ̀sìn hmm, mi nílé ṣàlàyé ah, ṣùgbọ́n mo ọmọ ya wa kan nílọrin ó sì tíra lórí ọ̀rọ̀ ká mọ̀ iye nǹkan wò yìí hmm. inshallah màá sọ̀rọ̀ lórí ẹ̀ńjọ́ mi ọ̀rọ̀ yìí ó yanjú ẹ̀ dáadáa kìí ṣe pé ìdáná bí n sọ ni pé àwọn tó ń fa là bí àwọn máa ń fọwọ́ fà wọ́n á lè jí ní kan ni wọ́n máa ń fọwọ́ fà sórí ìyẹ̀pẹ̀ kinní ọpọ́n fáyẹn wọ́n máa fọwọ́ fà de àwọn tí wọ́n máa ń jẹ nǹkan wò lọ́dọ̀ àwọn wọ́n bá ti gbé wọ́n máa fọwọ́ fà àwọn kan á lọ má sọ pé bí ni pé ìlà fífà yẹn dá àwọn míì fi báyìí fa àwọn ọmọ ṣàn wọn ni tó ń sọ ní wàlá ìtẹ̀sí tànàbí sọ̀nù ànábì ní man ata àròfan àwùká ìnà wàsódàkọ̀ bímọ kọ́l kọ̀dí káfáró bímọ ń sílá ala Muhammad ẹni tó bá lọ bá alágbègbè àbí yẹmí wò kan tó wá gbà tó wí gbọ́ ó ti ṣe kẹfìrí sí tọ́lọ́ ń sọ kàlẹ́ kí lọ́lọ́ sọ kàlẹ́ fànàbí ẹni bá ṣe kẹfìrí sí Quran kí lòun gan fún ẹ òun náà kẹfìrí ṣùgbọ́n tó bá lọ ọ̀dọ̀ rẹ̀ tó lọ yẹ̀wò tí ò bá ń tó wí gbọ́ ogójì ọjọ́ ọlọ́run nígbà rẹ̀ sọkọ́lá ńkọ́ làwọn àmì àdìsí rẹ̀ òkè à torí náà wàkánà ti lè kan àgọ́nà ń lé ó máa ń da àwọn ẹran àgùntàn òhùdé hmm? ní agbègbè òkè àtìjàwá ní àwọn dẹran òun lọ ọbẹ̀ ńjọ́ náà fàyídà bí ìbùkọ̀dìdá àbàbíṣà àti àníbọ̀nà níhà òun wá rí i pé nínú ẹran tó ń bò òun dà ìkókó ti pé kan lọ ó ti pa kan jẹ́ bí ó ti gbé lọ. wà á dàn rọ́jò lómi bá ní àdá èèyàn sí lóhùn dá ọmọ adarí òun lòun ọmọ adá wọn lóhùn lòun á ṣàfù ká máa yà ṣàfù òun náà máa bànújẹ́ báwọn èèyàn ṣe ń bànújẹ́. làkínní torí ìṣẹ̀lẹ̀ yìí sọ̀kàtù sọ̀kàtà òun kan gba ìbílẹ̀ lẹ́ẹ̀kan ní pọ́ọ̀ fàtàìtò rọ̀ṣúlà lọ́ọ̀ ìṣọ̀lọ́lá àlèwọ̀sọ́lá fà áàzọ́ màdáríkà rẹ̀ nígbà tó ń wá dọ́dọ̀ ànábì tó ń gbá ìsìn wá rí pé ọ̀rọ̀ yẹn wá wúwo lára òun kò ń gbà létí kólítù ya rọ̀ṣúlà láì wá nìrè òjíṣẹ́ ọlọ́ afala òtí ìkùwà ṣé kí n kúkú bọ́kùn lọ́rùn rẹ̀ kí n tú sílẹ̀ kó mọ̀ jẹ̀rí mọ́ kọ́l ànábì ní tí ni bí ha sọ́lọ́lá gbọ́dọ̀ lọ́wọ́ wa kọ́ọ̀lá ti fi sàmà ọmọbìnrin yẹn ló wà ń sàmà kọ́ọ̀lá mẹ́ni ánì wọ́n ní lè mí kọ́ọ̀lẹ́ arábìnrin yẹn ní amta rasulullah rẹ̀ lójúṣẹ́ ọlọ́run kọ́ọ̀l ní bọ́kùn ẹ̀rú lọ́rùn fa onígbàgbọ́ òdodo ni ọ̀rọ̀ pọ̀ nínú rẹ̀ ní ọ̀rọ̀ pé níbo lọ́lọ́run wa yẹn bá wọn kan sọ pé ọlọ́run wà ní ọlọ́run ò gbogbo that is ta'kid ta'kid yẹn positive and negative yóò neutralize kò ní ìtumọ̀ nù ọlọ́run ò sí nídìí kankan ó tún wà níbi gbogbo ọ̀rọ̀ yẹn takora wọn kí a fẹ́ mú bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ wá ní lẹ́yìn ọlọ́run kò sí ń sánmà kò sí nílẹ̀ kò sí lókè kò sí lọ́tún kò sí lóṣìṣẹ́ nínú àwọn èèyàn tó máa ń ròyìn ọlọ́run rẹ̀ ọlọ́run à ọba tó yẹ pé ń bẹ ṣùgbọ́n kò sí lókè kò sí nísàlẹ̀ kò sí lọ́tún kò sí lóṣì kò sí yànmá kò sí ní gbogbo ló wá wà á jẹ́ pé kò sí ní aláàdámù ni ìròyìn tá à ń fọ́lọ̀ ni pé ẹni tí kò sí hadith lè jẹ́ ara yé wa pé fi sàmà gẹ́gbẹ́ ṣe wà ní sọ́rọ́tù mọ́lẹ̀kù àmìntùn máa ń sọ́rọ́tù 67 àmìntùn fi sàmà ẹ̀yìn yàkọ̀ sífà bí kòmùlà àrùtọ̀ fàyídà hìyà tàmùrù am amintum man fi samai an yursila alaykum hasiba ṣó ọkàn yín balẹ̀ pé tí bẹ́ńsọ̀mù ò lè falẹ̀ yá máa yín lẹ́sẹ̀ tílẹ̀ ó máa rí ni àbọ̀kàn yín balẹ̀ pé tí bẹ́ńsọ̀mù ò lè rọ ìwọ̀rọ̀ òkúta lé yín lórí hmm? fásitì tààlẹ́mù náà kí fanadé ẹwà máa so sánmọ̀ náà kí ni ànábì wa sọ nípa ànábì ní innaha mu'mina onígbàgbọ́ ni nínú ìròyìn adam pọ́lọ́hùn tí jìkan kan yàrá adam that is uh, negation or non-existence kò sí lókè kò sí ọlọ́run lọ́sí kò wa bá sọ a fìròrí tiwa ká fi gbé kalẹ̀ pàápàá wa tá à ń ṣe comparative religion kàgbọ̀yé torí àwọn nǹkan míì wà táwọn náà sọ pé àwọn kírísítẹ̀ sọ bíbélì sọ tó wà nù Quran tó wà nù sunna tẹ́ pé a gbọ́dọ̀ gbọ̀yé tẹ̀síbíhù làmì ṣe káàpé ní tẹ̀mfíìl onípé àmì fi nǹkan kan jọ ọlọ́run a sì lè jọ nǹkan láìsá ka mísìlì hmm? láìsá ka mísìlì kò sí ní tó jọ lọ wàá wà sami ọba sí tó ń ti bẹ́ẹ̀ olùgbọ́ni olùrí ni ṣùgbọ́n àwọn náà ń gbọ́ràn ṣùgbọ́n àwọn náà ń ríran ṣùgbọ́n ìríran tiwa àti gbọ́ràn tiwa kò jọ ti tọ́lọ̀ kò jọ tọ́lọ̀ ọ̀tá rẹ̀ sọkọlọ kò ṣàánú wa ṣé wọ́n ló máa bá ń sọ wípé ọkọ́lẹ̀ ti yahud hmm? àwọn yahud wọ́n sọ ní ọ̀rọ̀ wọn yadùnlọ́ ìmọ̀gòlóòlà dídì lọ́wọ́ ọlọ́run ọba wa gúlùlà ti àìdí tí mo ló wà dídì bali yadahu ọlọ́ni ọwọ́ òun méjèèjì eji eh, tọ̀páàní yóò fi kò ká ìfàyàṣà ó wà ní dídà tó ń fún káàkiri bó ṣe wù báwo lọ́wọ́ yẹn wá ṣe rí ṣàlàyé fún wa ṣùgbọ́n a gbọ́ yẹnu súnmọ́ pé ọwọ́ méjì tọ́lọ́run nìyẹn ọ̀tún náà ní méjèèjì pé ọ̀tún àtòsí kò tó sọ dé fún wa ṣùgbọ́n àwa ò lè forí wa rò mo rò pé tí mo ṣe wá sọ́wọ́ ẹlòmíràn ti ń wọ ọwọ́ ara ẹ̀ bí mo ṣe wo hmm, ọwọ́ ẹkùn hmm, ṣé ó bá ọwọ́ ọ̀gàlà mu ṣọwọ́ ọ̀gàlà jọ ti jàpá ṣé ní jàpá jọ ti yáyán hmm, àbí ẹsẹ̀ tí wọ́n bá ní ẹsẹ̀ àádá àti ẹsẹ̀ tébù pẹ̀lú ẹsẹ̀ èèyàn ẹsẹ̀ erin ẹsẹ̀ ní gbogbo ẹ̀ bó jọra wọn ẹ wo ọwọ́ ọkọ̀ mọ́tò ó ní ọwọ́ lọ́dọ̀ àwọn dẹ́rẹ́bà àti àwọn mẹkáníkù ni ẹ bá ń yẹ ọwọ́ ẹ̀ wò ẹjọ́ sójọ́ gangan pẹ̀lú tiwa hmm? tí ọlọ́run ṣàánú orúkọ nìyẹn ṣùgbọ́n lẹ́sàkà mẹ́sìlẹ̀ ṣe ọlọ́run ṣàánú àtà ń ṣàlàyé ń bẹ̀ náà ni wípé ọlọ́run wà ní Ah, wọlọ́ọ̀tà àlàálẹ̀ ṣùgbọ́n ó mọ gbogbo nǹkan pátá kò sí bí ó mọ mm, ahatọlọ okulla ṣe ìlìmọ Ọlọ́run rọ kíka gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ torí pé ti gba wájú gbogbo tí ó ṣẹlẹ̀ wọlọ́ọ̀tà àdéhìsì lò nípa torí pé mi ọrụ fẹ́ kọ́rọ̀ yẹn ó yà jù ó ní wípé alákọ̀ọ́kọ́ ti níta inú wọn ni téèyàn bá ti fẹ́ kírun kó gbìyànjú kó mú handkerchief dání tàbí tọ́lẹ́tro torí kó ṣeé ṣe kó sín lórí ọ̀run téèyàn bá ti wá rí pé òun fẹ́ sín yóò fi aṣọ yẹn bomú àtẹnu ẹ̀ kò ní tẹmọ pé kó má bàa dùn o kó má bàa dùn rí sín o rárá o gẹ́gẹ́ bá àwọn míì ṣe máa ń fọwọ́ tẹmu wọn mọ́lẹ̀ kí bá sín rárá à ń sín tó rà láàfíà á wá sín sínú aṣọ yẹn pẹ̀lú èròǹgbà pé yóò dín ohun sísìn yẹn kò já á dínkù kò ní àwọn kò ní kò ní kò ní dí ẹlòmíì lọ́wọ́ lórí ìrun ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀ bá ṣe rí inú hadith tá a kàlẹ́ kan pé ànábì máa ń ṣe bẹ́ẹ̀ ó máa mú aṣọ téèyàn bá wá láṣọ léwọ́ yẹn kọ́ aṣọ téèyàn wọ̀ náà gangan ìsàlẹ̀ aṣọ yẹn yẹn á gbé sókè àfi ṣe tí ò bá lè ṣe yẹn bóyá aṣọ irú àwọn ọmọ tó ń wọṣọ tó fún mọ́ wọn lára pinpin káàkiri ń sìn kọ́ lọ́hún ṣàánú wa ni èèyàn lè fọwọ́ rẹ̀ bò mú bẹ́ẹ̀ ọlọ́ ààrẹ ṣùgbọ́n èyí tí wọ́n kọ àwọn elétò ìlera ni pé wọ́n ní ibi ègúnpá wa ọwọ́ wa ká ra gbé síwájú ṣìn ká sín sí ká mọ̀ sín sí àtẹ́lẹwọ́ gangan lẹ́gbọ́n ṣe kọ́ wa ọlọ́ ààrẹ um, ẹlẹ́ẹ̀kejì nínú tá a kọ ni pé téèyàn bá sín tó ń kírun lọ́wọ́ èèyàn fúnra èèyàn ó ṣe alhamdulillah amadi tẹrẹwánu sọ ibùkọ́rí arákùnrin tó ṣe é tánàbí ni ta ló sọ pé gbólóhùn alihamudulilayi tó sọ pé ah, hamdan kafiran tayyiban baraka sí pé ọgbọ̀n lé àwọn mọ̀lẹ́kà ni wọ́n ń gbìyànjú láti kọ́ ọ lẹ̀ pé ta ló kọ̀kọ̀kọ̀ ta ni ó gbé e lọ sánmà obìnrin pé yàrá ìṣẹ́ alihamudulilayi ẹlẹ́ẹ̀kẹ́ ta nínú ẹ̀kọ́ ta kọ́ ni pé tẹ́nìkan bá sínú ìgbẹ́ wa lórí irun tó ṣe alhamdulilayi àwa ò ní sọ pé yarhamukallah ó ní àdìs tá a kà nù sọ́rọ̀ muslim tọrọ mi tó ń jẹ jáde bẹ́ẹ̀ bílẹ̀ pàwọn ọ̀rọ̀ tó jáde àsọ wọn lẹ́kùnrẹ́rẹ́ o torí odidi ọ̀rọ̀ làwọn kọ̀ọ̀kan mẹ́ ṣùgbọ́n a rí ń bẹ̀ pé arákùnrin yẹn ṣe gba islam ni a rí pàwọn sàhábà wọn ń fojú nà láti sọ pé kò yẹ kó ṣe yarhamukallah ó tẹ̀ tún sọ̀rọ̀ lórí irun ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ànábì òṣèkìnnì kò kóbo ànábì òná ànábì òbu ànábì òlema ànábì wa ń ṣàlàyé fún pé lórí irun àwọn ọ̀rọ̀ tá a ti mọ̀ yẹn láàmú sọ so yarahamukallah kò sí nínú tá a lè sọ nínú lórí irun so àní ṣe yarahamukallah kọlọ̀n kò ṣàánú ìbéèrè mi tí wọ́n lè wáyé kí n fi yẹ kún tí christian bá sín lẹ́gbẹ̀ẹ́ wa ń kọ́ tó ṣe alhamdulillah tí christian bá ṣe alhamdulillah lẹ́gbẹ̀ẹ́ wa àní ṣe yá àní ṣe yarahamukallah fún n tá a ṣe ni yahdikumullah kí ni mo láṣẹ yahdikumullah ìdí ni wípé a wà náà hadith wípé àwọn yehudi hmm, wọ́n ma ń gbìyànjú lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ti rí ànábì wà lọ ṣe kíni wọ́n lọ sìn lẹ́gbẹ̀ẹ́ anabi wọ́n ní ẹni tó ń gbèrò pé kánábì lè sọ pé yarhamukumullah hmm, hadith yẹn nù ń bẹ inú ṣùgbọ́n àdìtì yẹn ó wà nù Sunan Abi Dawud insha Allah ta'ala Sheikh Al-Albani nínú àwọn ẹ̀sọ́ ààrẹ nínú Sahih Sunan Abi Dawud wọ́n ní àdìtì àbúrò rẹ̀ rọ̀ ni oníkàánà Rasulullah sallallahu alaihi wasallam astaghfirullah ah, yes eight eight eight ó ní àdìtì Abu Musa ni kì í ṣe àdìtì àbúrò rẹ̀ rà Abu Musa radiyallahu anhu qala. kánàlì yahud àwọn yahudi yàtà àtọ̀sùnà inda rasulillah kánàlì yahud yàtọ̀ àtọ̀sùnà yàtà àtọ̀sùnà inda rasulillah àwọn yahudi jẹ́ ẹnìkan tó wa muhammad sallallahu alihi wa alihi wa tí táwọn Yahudi bá ṣe lè nǹkan yàrá jù náà ẹ̀yìn yàkó làlá òun nírètí kí ànábì ò lè sọ fún wọn pé yàrá hamukumu lọ́ọ̀ pé ọlọ́run ọba ó kẹ́yìn o <laughs> wọ́n fẹ́ ká ànábì ṣá pé tánábì bá ti sọ pé ọlọ́run ó kẹ́yìn ọkàn wọn ò balẹ̀ pé tó àwọn náà ti dẹni ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run fàyàkùl àmọ́ kàkà kánábì sọ pé yàrá hamukumu lọ́ọ̀ fàyàkùlù ntànàbí máa sọ ni pé yahdikumullahu wa yuslihu balakum ntànàbí máa sọ fún wa ni ọlọ́run yóò fọ̀nà mọ̀ yín o yóò tún alámọ̀rí yín ṣe o yóò fọ̀nà mọ̀ yín o yóò tún alámọ̀rí yín ṣe o hadith yẹn wà ní sunan abu dawud ìmáàmù wa tìrìmídìí náà wọ́n gba hadith yẹn wa àwọn tí ó sọ pé hasan sọ ìṣúwọ́ ṣe kàlá alba ni wọ́n sọ hadith níta fẹ́ fàyọ̀ bẹ̀rẹ̀ pé tí christian bá sin lẹ́gbẹ̀ẹ́ wa kódà kò ṣe alhamdulillah a sọ pé yahdikumullah ويصلح بالكم ọlọ́run kò fi وانا mọ́ والسلام عليكم ورحمة الله وبركاته